mo sọ fún yín pé tóyìn lẹ́nìí ó múra wá pé ó já ẹyin lẹ́nìí ẹ ti miss mi ó kó gbogbo àwọn òròyìn yẹn wá àwọn ohun tó yẹ ká mọ̀ nípa schools wa àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà pàṣẹ kẹ́kọ̀ọ́ tàbí méjì lórí ohun tí tóyìn tí ó sọ fún wa ó yá lásìkò yẹ kí sáré jayé sí ẹ mọ̀ pọ́pọ́lọpọ̀ àwọn olùmọ̀ọ́ká wa tá a rí káàkiri káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé kò kí ń ṣe ohun tí wọ́n lérò tí wọ́n kà nílé ẹ̀kọ́ ni wọ́n ń ṣe wọ́n ti kó káàkiri àpẹẹrẹ irú èmi nísìnyí kò kí ń ṣe ohun tí mo kà nílé ẹ̀kọ́ ni mò ń ṣe báyìí àmọ́ mo ṣe wá wò pé ó yá o mo ti wá wà ní ìlànà iṣẹ́ yìí jẹ́ kí n ṣẹ̀ tí wá lọ ṣe ohun tí ó jọ mọ́ iṣẹ́ tí mò ń ṣe gbéyàn lórí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká wa káàkiri máa dárúkọ márùn-ún nínú wọn tó jẹ́ wípé àwọn tí wọ́n lọ́ọ̀ ni wọ́n read lọ́ọ̀yà tẹ́ bá gbọ́ certified lọ́ọ̀yà lọ́ọ̀yà ni wọ́n ọwọ́ agbó certificate wọn wọ́n gbé tì báyìí over face entertainment pé ókè o ẹ̀bùn tọ́lọ́run fún mi lélẹ́yìí òun dẹ̀ ni wọ́n fi ń jẹun tí owó dẹ̀ ń wọlé tó fi ń kọ́lé tó ń ra mọ́tò lákọ̀ọ́kọ́ ni Fúnkẹ́ Akíndélé aka Jennifer Jennifer baby ẹ ṣáà ti mọ̀ ẹ ti mọ̀ ẹ ti mọ̀ Jennifer na you know housing you get Fúnkẹ́ Akíndélé náà jẹ́ ọ̀kan lára àwọn ìlúmọ̀ọ́ká tó jẹ́ wípé ní industry wọ́n ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ó jẹ́ àwọn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣẹ̀ ní ìdìbò nísìn wọ́n wò láwòkọ́ṣe bí Akíndélé nílé ẹ̀kọ́ gíga law ni wọ́n read àmọ́ ní báyìí sinimá ni wọ́n ń ṣe tí wọ́n kọjú mọ́ tó dẹ̀ jẹun tó jẹ́ wípé ó jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n káàkiri àgbáláyé táwọn èèyàn dẹ̀ ń gbádùn wọn. ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun ni Fẹ́mi Adébáyọ̀ Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ọmọ ìlúmọ̀ọ́ká Adébáyọ̀ Sàlámì bàbá wọn náà jẹ́ òṣèré orí ìtàgé àgbà òṣèré orí àmọ́ Fẹ́mi Adébáyọ̀ náà lọ sílé ẹ̀kọ́ gíga láti lọ ṣe law lọ́ọ̀yà ni wọ́n professional mọ́ o ẹ̀bùn wọn ni pé kọ́ máa ṣe sinimá lè rí pé nídìí iṣẹ́ sinimá yìí ah, ah, ah. wọ́n ò sì fọwọ́rọ́ in short wọ́n ò sì fọwọ́rọ́ sẹ́yìn láyéláyé torí pé àwọn gbọ́dángájíá nídìí iṣẹ́ sinimá tí wọ́n ń ṣe bákan náà wọ́n tún bá jẹ́ ṣe ti gómìnà ìpínlẹ̀ Kwara ẹ̀rí pé Fẹ́mi Adébáyọ̀ nídìí iṣẹ́ sinimá tí wọ́n ń ṣe wọ́n tún láǹfààní láti lẹ́ka sí àti pé ẹ̀ka tó tún wá nínà kò papọ̀ mọ́ law tí wọ́n read ní school ẹlẹ́kẹta rẹ̀ òun náà ni RMD Richard mo fẹ́ dá mi jọ bàbá yìí àṣẹ tí wọ́n ti mọ̀ lórí sinimá báyìí nínú nínú TV mo kàn máa ń fọ̀jọ̀ lọ pẹ̀lú wọn pé kí ló dé wọ́n ti dàgbà mọ́ ah, ah, wọ́n sì wọ́n sì wà ń bẹ wọ́n kéwù síbẹ̀ wọ́n rẹwà síbẹ̀ bàbá wa yìí náà àwọn náà lọ́ọ̀ ni wọ́n rí ni wọ́n lọ́ọ̀yà ni wọ́n àmọ́ a rí pé iṣẹ́ sinimá ti dédé gẹ̀ẹ́sì ni wọ́n gbajúmọ̀ tí wọ́n ṣe tó dẹ̀ jẹ́ pé òun ló ti mú ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère wà fún wọn. ẹlẹ́kẹrin rẹ̀ òun ni Falz the bad guy ọ̀yà ọmọdé mẹ́ta ṣeré a bad pado badness Falz baba Falz wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò in short SAN ni wọ́n bàbá ẹ̀ bàbá wa Fẹ́mi Fálànà wọ́n jẹ́ lọ́jà láyé ọ̀tọ̀ ọmọ wọn náà òun náà wá ṣe kí ni ó lọ sílé òkèèrè yẹn Falz the bad guy láti lọ ṣe láti lọ read law nígbà tó wá pariwo ohun tó ṣe ìtàn ó wá gbé ìwé ẹ̀rí sílẹ̀ pé mọ́mí dájú o mo ti ṣe tán o ẹ jẹ́ kí n wá kọjú mọ́ ẹ̀bùn tí ọlọ́run bá fún mi. a rí i pé Falz àtàtí pé ó jẹ́ asọ̀rọ̀kọrin ìyẹn rapper ó tún jẹ́ òṣèré orí ìtàgé a i pé nínú Jennifer nínú Jennifer a rí síta àgbàpẹ́ tí Falz ṣe níbẹ̀ ó tún ṣe oríṣiríṣi àwọn sinimá tó yẹ pé lásìkò ìgbọ̀n àwọn sinimá tó ń ṣe yóò kọrin níbẹ̀ yóò act a pé entertainer ni Falz bad guy lákòótọ́ lákòótọ́ kí n tí wàá mẹ́nu bà ọmọdébìnrin tó jẹ́ pé ní industry báyìí ó ti jẹ́ ẹni tó jẹ́ pé àwọn èèyàn náà wọ́n wọ̀ láwòkọ́ tó dẹ̀ fẹ́ káàkiri òun náà ni Lọ́lá Òjé tètè rárí láìpẹ́ yìí òun ṣẹ̀ gba ìwé ẹ̀rí lọ́ọ̀ tí ó read ni ó dẹ̀ take time láti ṣe photoshoot pictures pé ẹ̀yin èèyàn o ẹ ti rí i pé mi nǹkan máa kún ojú lásán àbí kí n máa bá àwọn èèyàn polówó lórí Instagram àbí pé bí a mo ṣe sinimá àbí a mo ní vblog pé lọ́ọ̀ ni òun read òun ló di kọfẹ lọhùn pé òun ti para bó ṣe wá parí nísìnyí òun kà á fún àwọn òbí òun ni torí kọfẹ kóun ní ìwé ẹ̀rí àti pé ẹni tí ò bá kàwé láyé ah Ọlọ́run má jẹ́ kí ayé ẹ̀ sílẹ̀ fàbí kí ìyà jẹ tó bá yẹ lọ́jọ́ iwájú tó pé pé tí pẹ́pẹ́ pé Fẹ́mi Adébáyọ̀ ka ìwé tí ó kà yẹn ó lè má láǹfààní láti jẹ ẹ̀sẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Kwara tí ó jẹ́ torí náà ọ̀pọ̀ ọgbà ìwé yìí náà ó ṣe kókó ó ṣe pàtàkì tá a bá ní ẹ̀bùn ká tún wá ka ìwé mọ́ àpò méjì báyìí wọ́n ṣiṣẹ́ fún ara wọn ni Ọlọ́run bẹ́ẹ̀ lódì màrí àtúbọ̀ máa ran ogun lọ́wọ́ á ṣàánú fún wa fáwọn tó wá wò pé a kò ságbára ẹ má wọrí ọlọ́wà ṣe òun ẹni tó jẹ́ pé ẹni tó lọ́ọ́ máa rán sí tó máa spọ́nsọ̀ ìwé yín ọlọ́wà jẹ́ kẹpà díẹ̀ láti àsìkò ìlọ ẹ wo ohun ní ká jẹ́ ọpẹ́ lẹ́nu àmọ́ òǹfà òfin báyìí kò jẹ́ àánú gbọ́dọ̀ lórí ètò Miliki Express ti ọ̀sẹ̀ yìí mo lérò pé ẹ ti gbádùn ohun tí àṣẹlẹ̀ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ohun tí èmi sọ àti tí ẹnìkejì mi Tóyìn Abdul tí ó sọ lórí ètò lẹ́ni àmọ́ kí n tó máa lọ máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tẹ́jọ ṣe ètò tì nítorí pé tí ò bá sí àwọn ẹ̀ní ní àǹfààní láti rí àwa náà wò ẹ̀ akínyí pé ẹ ṣe ẹ kú ṣe takuntakun ẹ má gbàgbé má gbàgbé pé ìpolówó ọjà báyìí òun ni àgùnmu òwò ẹ má gbàgbé polówó ọjà yẹn lórí ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun ẹ lè pè mí sórí zero eight zero eight two seven one seven five seven eight àbíkẹ́ tẹ̀lé mi lórí Instagram at official officialmadiva lórí Facebook mi Bimbo Badmus Madiva káfíre ayọ̀ ìdùnnú káfí pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àmọ́ ká tó wà máa lọ ẹ ká lọ ṣe fàájì díẹ̀ ká dáńsá ká fi orin ká fi ṣe orin ìlọlé ẹ ká lọ dáńsá sí orin ọmọ mi DJ Lambo tó feature small doctor àti Mr. tó pè ní ìjó kùntàkùn tí ó yá ẹ jẹ́ ká jíjó kùntàkùn tè ire o ó dàbọ̀.